lọ́gbọ́n pẹ̀lú ìyá Ìyàndá. ẹ kú déédéé wòye ẹ̀yin ará alé ṣàlàáfíà lẹ́wà ṣe dáadáa la bá yín ẹ kú ọjọ́ mẹ́ta inú wa dùn láti tún kí yín káàbọ̀ sórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n fún tọ̀sẹ̀ yìí orúkọ tèmi ni Adéwùnmí Alazan èmi àti ẹnìkejì mi. Olúwayọ̀mí Ọbáwùnmí tèmi Tọ́pẹ́ Matthew Ìyọ̀mí Ọba ni gbogbo èèyàn mọ̀ mí sí. yọmi ọba èmi àti ẹnìkejì mi yọmi ọba alájọ máa tún ti kọ ètò fún tèmi ó dá mi lójú pé ẹ gbádùn ètò lọ́sẹ̀ tó kọjá nígbà tí yọmi ọba tó darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lénìí èmi àti yọmi ọba a tún ti dé sí yín lọ́rùn kẹ́ ẹ máa wá bá wa ẹ bá wa farabalẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ìkànnì méjèèjì. kétò <laughs> lè tún bẹ̀rẹ̀ ní pẹrẹwu ẹ ṣe púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa a dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ọ̀rọ̀ ìwúrí yín àwọn kọ́mẹ̀ǹtì yín tẹ̀ fi ránṣẹ́ sí wa a tún bẹ́ẹ̀ ṣe ń bá wa subscribe sórí YouTube channel wa àti bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣíà tán láìpẹ́ ìyẹn ló ń wà wá lórí ìyẹn ni pé ẹ̀ ń fẹ́ ká tẹ̀síwájú. ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ kí ètò yìí tẹ̀síwájú ẹ túbọ̀ máa ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí lọ́wọ́ agogo tó ń lọ tó ń bọ̀ yẹn ẹ bá wa tẹ̀ so that ẹ̀yin máa wà lára àwọn èèyàn tí wọ́n máa kọ́kọ́ rí fídíò wa ní gbogbo ìgbà tá a bá ń jù wọ́n síta. notification. ẹ má gbàgbé pé AB multimedia studio ni wọ́n ń pè bí ní ìlú Abẹ́òkúta níbi tí gbogbo multimedia needs ìyẹn pátápátá tó ti rọ̀ wá lọ́rùn ó mm. rọ̀ wá lọ́rùn ẹ gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ká ṣe fún yín ẹ̀yin kankan sí wa lẹ́yìn ètò ká lè ká lè ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ náà ṣe ń ràn wá lọ́wọ́ ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ ṣé púpọ̀ ẹ ti mọ̀ pé lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n ohun tá a máa ń ṣe ni wípé a máa ń mú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gangan true life stories. tí ò ní jàǹbá kan nínú bó ṣe ṣẹlẹ̀ gangan náà la ṣe máa nà ọ́ bẹ́ẹ̀. bó ṣe ṣẹlẹ̀ gangan tí kì í ṣe àròsọ bóyá eléyìí táwa tó ṣẹlẹ̀ sí wa bóyá tó ṣẹlẹ̀ sí Yọ̀mí Ọba tàbí ẹni tó súnmọ́ wa tó ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ wa ó jẹ́ fún wa láàyè pé ká gbé síta. eléyìí tó tiẹ̀ wá ń ṣẹlẹ̀ lọ́dún ọjọ́ mẹ́ta yìí wípé àwọn èèyàn ti ń fi àwọn ìtàn wọn náà wọ́n ti fi ń ránṣẹ́ sí wa àwọn tó ṣẹlẹ̀ sí wọn lóòótọ́ kéèyàn lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀. kí gbogbo wa lè jùjùmọ̀ máa kọ́gbọ́n lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n bẹ́ẹ̀ náà ṣe ti mọ̀ wípé ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń ṣọgbọ́n ẹni tó bá dẹ̀ jìn sí kòtò ó yẹ kó ara yòókù lọ́gbọ́n hmm. ẹ ṣe púpọ̀ kó tó di pé a máa kán ságbàmì ètò tèmi ẹ jẹ́ ká kọ́kọ́ dójú ọjà. adókè lọ́hùn-ún ẹ káàbọ̀ padà sórí ètò ọmọ ọlọ́gbọ́n ẹ sì mọ̀ pé lórí ètò yìí a ní abala kan tá à ń pè ní ka lẹ́tà mi níbi tí ẹ ti lè fi àwọn lẹ́tà yín ránṣẹ́ sí wa bóyá fún ìkíni bóyá ẹ fẹ́ kí àwọn olólùfẹ́ tàbí ọ̀rọ̀ ìwúrí tàbí ọ̀rọ̀ ìwúrí hmm. tàbí. ẹ fẹ́ mọ rírì ẹnìkan ṣe nǹkan tó dùn mọ́ yín ẹ wá fẹ́ bá bá yín kí i. tàbí tí wọ́n bá fẹ́ polówó ọjà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tẹ́ bá fẹ́ polówó ọjà náà ẹ lè fi ránṣẹ́ sí wa ẹ wá jẹ́ kí n ṣàbòsí kan kí n ṣèké kan fún yín torí ah, ìyẹn mo fẹ́ ṣèké mo jẹ́rìí. <laughs> èké tí mo fẹ́ ṣe yẹn ni wípé hmm. tí ẹ gbogbo àwọn ìpolówó ọjà tẹ fẹ́ ṣe láti ìsinyìí hmm. títí di òpin ọdún ọ̀fẹ́ la máa ṣe ń ṣe lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n ọ̀fẹ́ ló bá dé lọ ní báyìí ni o ó jẹ́ tètè máa gbé polówó wa àsìkò tẹ́ lè jàǹfààní wa lélẹ́yìí nítorí wípé gbogbo àwọn ìpolówó ọjà tá a bá ṣe fún yín ó máa wà ń bẹ̀ náà ni ó máa wà ń bẹ̀ wọ́n rí wà wọ́n sì máa rí wà jù báyìí lọ tẹ́ bá ní ìpolówó ọjà tẹ́ fẹ́ ká bá wọn ṣe láti àsìkò tẹ́ ń wò wá títí di ìparí ọdún ọ̀fẹ́ là ń ṣe ṣùgbọ́n tó bá ti di January ah. Ah, hmm, <laughs> ó dáa mo sọ fún yín o. <laughs> bó ṣe jẹ́ nìyẹn lórí ètò lápá abẹ́rẹ́ lápá abẹ́rẹ́ ẹ ṣe púpọ̀ ìṣẹ̀lẹ̀ tá a mú wá lè ní ṣe bẹ́ẹ̀ ti mọ̀ pé ètò ọgbọ́n ọlọ́gbọ́n kì í ṣe kì í ṣe ètò tó jẹ mọ́ ẹ̀sìn kankan it is not a religious program. bẹ́ẹ̀ni kò kò sí ẹbí bí kankan jọmọ. gbogbo ohun tá a bá ṣàtìrí táwa lè kọ ọgbọ́n kan tàbí èkejì nínú ẹ̀ òun là ń mú wá fún yín ká lè jíjọ jùmọ̀ máa kọ́gbọ́n lórí ètò àtàwa àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa gbogbo àná akẹ́kọ̀ọ́ ni wa báwa náà ṣe ń sọ à ń kọ́kọ́ à ń kọ́gbọ́n bẹ̀ bẹ́ẹ̀ni náà dẹ̀ ṣe ń gbọ́ ẹ̀yin náà kọ́gbọ́n bẹ̀ bẹ́ẹ̀ni. ẹ ṣe púpọ̀ lórí ètò lẹ́ni ìṣẹ̀lẹ̀ tá a mú wá ètò tèmi ò ní gbà wá lákòókò púpọ̀ nítorí ìṣẹ̀lẹ̀ yẹn kò fi bẹ́ẹ̀ láriwo lọ mm. kò fi bẹ́ẹ̀ fa ìjàǹpata kankan kákan nà síta fún yín. bó ṣe kéré tó ṣùgbọ́n ọgbọ́n wà ń bẹ̀. bẹ́ẹ̀ni màmá kan ni wọ́n ni wọ́n sọ ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí wọn ni wọ́n sọ fún wa wọ́n ní ní ọdún kan àwọn gba ọmọ àwọn gba ọmọ kan tọ́ bí ọmọ ọ̀dọ̀ wọ́n ní ọmọ náà kò tíì ju bíi ọmọ ọdún mẹ́tàlá ọmọ ọdún mẹ́wàá sí bíi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ nígbà tí mo ti ẹ̀ ń na ìtàn yẹn fẹ́nìkan ó ní à ṣé èmi ò mọ̀ wípé ó lòdì sófin láti gba ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn kí wọ́n fi ṣọmọ ọ̀dọ̀ torí ọjọ́ orí àbí. mo torí ọjọ́ orí ẹ̀ mo wá ní áfíríkà la wà hmm. nàìjíríà la wà kò sẹ́ni tó hùn kó fọmọ ẹ̀ sọmọ ọ̀dọ́ ṣùgbọ́n ẹlòmíì ńlá kọjá ẹlòmíì tí ò lágbára láti tọ́jú ọmọ ó sì bí méjì tó ẹlòmíì bí mẹ́fà nígbà tí nǹkan da tí wọ́n á ti rò pé bí ó ti ṣe máa rí lọ rẹ̀ nígbà tí nǹkan bá sì ti yí padà nígbà bá yí hmm. àfikẹ́yìn ò bá gbà yí àwọn àmọ́ àwọn ọ̀nà àbújá ọ̀nà àbáyọ ló mẹ́lòmí fọmọ ẹ̀ lọ́sìn. fọmọ ẹ̀ lọ́sìn kí kò sẹ́ni tó máa jí nìjí ìyáyé ta ní ọmọ tí mo bí yìí o tí bá ti bí o tó bá ti tọmọ ọdún mẹ́wàá o ọmọ ọ̀dọ̀ ni mo fẹ́ lọ fi hmm. ṣe. màmá yẹn ní àwọn gba ọmọ yẹn bí ọmọ ọ̀dọ̀ wọn ní ó sì ti ń gbọ́dọ̀ àwọn bíi ọdún kan àwọn òṣìṣẹ́ níṣẹ́ ọmọ ọ̀dọ̀. àwọn olóyìnbó ń pè ní house girl tàbí house boy house girl torí ọmọ obìnrin ni wọ́n ní àwọn òṣìṣẹ́ níṣẹ́ ọmọ ọ̀dọ̀ wọ́n níṣe làwọn dààmú mọ́tọ́ wọ́n ní lásìkò tó tiẹ̀ dé sọ́dọ̀ àwọn gan ọmọ ọmọ àwọn ọmọ ọmọ ọmọ màmá òun náà ó ń gbé lọ́dọ̀ wọn nígbà yẹn nítorí pé àwọn òbí ẹ̀ wọ́n sì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lásìkò tí wọ́n bí wọ́n sì ti bí tán tó gbọ́n díẹ̀ ọ̀dọ̀ màmá ni wọ́n gbé wá ló ń dàgbà sí gẹ́gẹ́ bí girama gẹ́gẹ́ bí girama so ọmọ yẹn àti ọmọ ọ̀dọ̀ wọn yẹn ni wọ́n jìjọ ń dàgbà bọ̀ wọ́n ní àwọn wá lọ sí òde lọ́jọ́ kan nígbà táwọn dé àwọn rí ohun ìyàlẹ́nu táwọn fi wò pé àá. ìyẹn girama rí ohun ìyàlẹ́nu. bẹ́ẹ̀ pé èwo tún lè léyìí kí ni màmá rí tó jẹ́ ohun ìyàlẹ́nu yẹn ẹ jẹ́ ká sáré polówó ọjà à ń padà bọ̀. à ń padà bọ̀. ẹ ṣe. ọ̀pọ̀ lọ́gbọ́n ọ̀gbọ́n lọ́gbọ́n pẹ̀lú ìyá yọ̀dá káàbọ̀ padà ẹ káàbọ̀ padà yìí èèyàn wa ètò ọgbọ́n ọlọ́gbọ́n náà orí ètò yẹn náà la ṣì wà la ṣì wà ètò ọgbọ́n ọlọ́gbọ́n tẹ̀síwájú lórí ètò yìí ẹ ti mọ̀ bá a ti ń ṣe kí n tó lọ lẹ́ẹ̀kan ká tó lọ sí ojú ọjà fún ìpolówó ọjà mo sọ fún yín pé màmá tó gba ọmọ ọ̀dọ̀ tán yẹn wọ́n lọ sí òde nígbà tí wọ́n máa dé wọ́n ní ohun ìyàlẹ́nu wo ni màmá rí. kí ló ń tọ́rí tó yà wọ́n lẹ́nu. ohun tí màmá rí tó jẹ́ ohun ìyàlẹ́nu fún wọn tí wọ́n láwọn ò rírú ẹ̀ rí wọ́n ní ọmọ ọmọ àwọn tó ń gbọ́dọ̀ àwọn. táwọn jẹ́ girama fún. wọ́n jẹ́ girama fún wọ́n láwọn rí wípé wọ́n fa irun ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. àá àwọn wá wò pé irun ọmọ ṣe wá di ààbọ̀ irun ní òní báyìí kí ó jáde wọ́n láwọn wá fà á mọ́ra kí ló ṣe é lórí báwo lọ̀rọ̀ ọrùn ẹ ti ṣe jẹ́ bàbá wo ló bẹ̀rẹ̀ bí irun láì gbó. àǹtí òun torí àǹtí mi ló máa ń pe ọmọ ọ̀dọ̀ wọn. wọ́n ti jọ ríra wọn bí ẹbí. bí ẹ̀gbọ́n àtàbúrò hmm. pé àǹtí mi ni wọ́n gé irun òun. àǹtí ẹ ni ó gé irun ẹ. kí ló ṣẹlẹ̀. kí ló fẹ́ẹ́ fi ṣe tó fi gé irun ẹ ọmọ ní òun náà mọ̀ o ṣùgbọ́n ìgbà tóun bí wọ́n wọ́n ní àwọn fẹ́ lọ donate ẹ. donate irun. bẹ́ẹ̀ ni. ní ṣọ́ọ̀ṣì àbí níbo. kò dé wa màmá wa ní àà donate irun tiẹ̀ nítorí kíni ṣùgbọ́n wọ́n ní dípò tí àwọn ò bá fi fi bí ọ̀rọ̀ yẹn ti ṣe ń ṣe káwọn ò sáré fi hùwà káwọn ò sáré fi bínú káwọn ò sáré fi da nǹkan rú wọ́n ní olúwa wá fún àwọn ní ẹ̀mí sùúrù. Hmm gẹ́gẹ́ bí àgbàlagbà lẹ́lòmíì máa ti sọ́ di wùrùwùrù láti da gbogbo nǹkan rú. wọ́n ní àwọn wá fa ọmọ mọ́ra àwọn ní ó dáa má ṣe yọnu ẹ̀gbọ́n ẹ̀ tó fẹ́ lọ fi run tó fẹ́ donate wọn ẹ jẹ́ kí n pè é kí n béèrè owó ẹ̀. ìgbọ́n tẹnu ẹ̀ kí lórí lọ́bẹ̀ kó tó wàá ru ọwọ́ o. wọ́n ní àwọn wá pe ọmọ ọ̀dọ̀ àwọn àwọn fà mọ́ra àwọn fa ojú ẹ̀ mọ́ra àwọn ra wọ́n tù ú wọ́n tù ú hmm. wọ́n ra nǹkan fún un. wọ́n lè mọ ìdí ọ̀rọ̀. nígbà tí ó ṣàfihàn tó ṣe díẹ̀ sígbà táwọn dé làwọn bá ní à ah, lágbájá ó mà lọ́rọ̀ kan tí mo ti ẹ̀bẹ̀ bí ẹ̀ àbúrò ẹ nígbà táwọn dé àwọn rí i pé irun ti irun ìlàjì mà ti lọ lórí ẹ̀ àwọn dẹ̀ bí léèrè ó ní wọ̀ ni ògé irun ọ̀hún kí ni ó dé tí o fi gé irun àbúrò ẹ̀ wọ́n ní ló bá ní tòótọ́ òun lòún gé kò parọ́ kò parọ́ hmm. kò parọ́ nítorí pé màmá ti domi ṣáájú. ọwọ́ bí màmá ṣe mú un bí èèyàn bá domi síwájú. ẹlòmíì máa mú ọmọ ọ̀dọ̀ á máa ṣe ní ṣekúṣe torí pé ọwọ́ afọ́ ń tọ́mọ yìí mú bí ọmọ lọ́ṣẹ láǹfààní àti wípé nígbà tí wọ́n dé tí wọ́n rí ohun tó ń ṣẹlẹ̀ wọn ò fi wàdùwàdù ṣe. Hmm, hmm, kókó ọ̀rọ̀. Hmm. màmá wa ní àwọn wá bí pé ah, báwo ló òótọ́ ni òun lòún gé òun lòun gé àwọn ẹgbẹ́ òun ni wọ́n ní kóun mú àbúrò òun wá. ọmọ ọ̀dọ́ lẹ́gbẹ́. bẹ́ẹ̀ bí ọmọ ọdún mẹ́wàá sí bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. àwọn ẹgbẹ́ iléèwé àbí níbo. àwọn ẹgbẹ́ bí ẹgbẹ́ òkùnkùn bí ẹgbẹ́ òkùnkùn pé àwọn ẹgbẹ́ òun ni wọ́n ní kóun mú irun àbúrò òun wá wọ́n ní làwọn bá ní olùtí wàá ṣàṣemáṣe báyìí o ṣó mọ̀ pé ẹni ọmọ tó gírun ẹ̀ yìí kì í ṣe pé àbúrò ẹ̀ gangan ni. Hmm, kì í ṣe jẹ. kó má lọ jẹ́ pé àbúrò ẹ̀ ọmọ bàbá ẹ̀ ọmọ ọ̀yẹ́ ẹ̀ bóyá tí wọ́n bí lé ẹ̀. bóyá ló ti ṣe àwọn ẹgbẹ́ gbọ́. bóyá ni kì í ṣe irun ẹ̀ ni wọ́n ní olọ́mú wa ṣé kí wàá ṣe pé o ti múrun lọ fún wọn báyìí à ló bá ní rárá o òun ò tí ì mú lọ òun ò tí ì mú lọ. kò tí ì dọ́dọ̀ àwọn ẹgbẹ́. ìjọ ló wá fẹ́ mi ló bá ní ọjọ́ ìpàdé ò tí ì pé ìjọ pàdé ló yẹ kó wọn mú un lọ. ní ọmọ ọ̀dọ̀. true life story o. ọmọ ọ̀dọ̀ téèyàn gbà téèyàn ń tọ́jú. kì í ṣe wípé nínú nínú Hollywood kì í ṣe nínú ọmọ aráyé le o kì í ṣe nínú múvì ayé ń kánjú o. àwọn tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ gidi wọ́n ṣẹ̀ sí wa. tó ṣẹlẹ̀ gidi tó ṣì wọ́n ṣì wà àwọn ni wọ́n sọ ìtàn yìí fún wa. àwọn náà máa gbọ́ bá a ṣe ń lóṣù. wọ́n á máa wò wá bá a ti ṣe ń wo ètò yìí ó kàn jẹ́ pé púpọ̀ nínú àwọn ìtàn tí à ń mú wá púpọ̀ ni ò fẹ́ ká dárúkọ àbí kí ojú wọn kó irú ìtàn eléyìí tá mú wá lọ́jọ́ sí nípa tó ní ATM card kódà arábìnrin yẹn ó bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ ká má dárúkọ òun o ká má. ohun tó bá dẹ̀ sí náà fẹ́ làwọn máa bá wọn fẹ́ nítorí a gbọ́dọ̀ gba ìyọ̀ǹda lọ́wọ́ ẹni tá a fẹ́ lọ́wọ́ ẹni tí a fẹ́ sọ ìtàn wọn yálà ká dárúkọ wọn àbí ká má dárúkọ wọn if they want us to be confidential à ní dárúkọ wọn. gbèdéke ibi tó bá fún wa dé náà la máa dé. à lè dárúkọ wọn ṣùgbọ́n wọ́n wo ètò yìí lọ́wọ́lọ́wọ́. wọ́n ní ó bá ta owó tí mú un lọ o ọjọ́ ìpàdé ló ṣe yẹ kó òun mú un lọ o ọjọ́ ìpàdé àwọn òsì tí kò màmá bá ní ọjọ́ wo wá ní ìpàdé yín ó sì dá ọjọ́ yẹn fún màmá màmá bá ní tọ̀ irun hmm. tó máa ṣe báyìí nìsín ni pé ó wà lọ mú irun tó mú pamọ́ yẹn wà lọ mú wá ogun tá a bá máa wá dá tá a máa fi rí ohun tí àwọn ẹgbẹ́ fẹ́ gangan gangan ó tó di ọjọ́ ìpàdé á wà jíjọ sọ̀rọ̀ inú ẹ̀ dùn ara ẹ̀ yá torí ọmọ kékeré ni òye ohun tó ń ṣe yẹn kò tí ì yé tó. Hmm, àwọn ẹ̀mí kan ló ń dàrẹ́ hmm. tiẹ̀ ló ń kàn máa jẹ. màmá ní ó sì lọ mú irun yẹn tó mú ilé àwọn fún màmá padà fún wọn padà fún àwọn òde bínú sí àwọn ọ̀nà àwọn òbáwí àwọn òfin ìwà sí wọn ní lẹ́yìn ìgbà náà àwọn ń wò wípé àbí kí wọn nígbà tó dalẹ́ táwọn wá fẹ́ sùn àwọn jí lóru àwọn ronú àwọn ìgbésẹ̀ táwọn lè gbé lórí ọ̀rọ̀ yẹn ṣé káwọn ó dá ọmọ ìpadà bẹ́ẹ̀ ni ṣé káwọn ó dá ọmọ ìpadà síbi táwọn ti lọ gba ọmọ yìí ni àbí kí ni àwọn fẹ́ ṣe ẹlẹ́ẹ̀ni ọlọ́run sọ fáwọn wípé bó bá jẹ́wọ́ ló bí ọmọ tó hmm. ṣàgbákò nǹkan báyìí ṣó lọ sọ́nù hmm. Hmm. wọ́n nígbà tílẹ̀ máa fi mọ́ eh, òye ohun táwọn máa ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ ó ti yé àwọn pé bọ́mọ ìbá jọmọ àwọn àwọn ìgbésẹ̀ táwọn lè gbé lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni màmá nígbà táwọn jí láàárọ̀ àwọn bá gbé odi e ilé ìjọsìn níbi tí wọ́n ti ń ṣe ìtúsílẹ̀ ìtúsílẹ̀ ní ìlànà ti ọlọ́run alààyè ni o. tí kò mú mú gbá wá má wò wá dání. tí kò mú má dìyẹ wá tí kò mú mú ewúrẹ́ wá wọ́n ní àwọn wa mú lọ sí àwọn àwọn ọmọ lọ sí ilé ìjọsìn. tó gbóná. wọ́n dẹ̀ ṣe ìtúsílẹ̀ ilé tí wọ́n pè ní deliverance. àdúrà pẹ̀lú àdúrà àdúrà òmìnira tóun fún ara ẹ̀ gan tó gbà àwẹ̀ bó ṣe kéré tó wọ́n ní nígbà táwọn ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé báwo ló ṣe máa ń lọ ní ìpàdé yẹn ó ṣàlàyé fáwọn bí ó ṣe máa ń lọ ní ìpàdé àwọn wá lẹ́yìn ìgbà tí ó ṣe tí wọ́n ṣe àwọn deliverance fún lóríṣiríṣi táwọn ṣàkíyèsí pé ọmọ yìí ti rí ìtúsílẹ̀ gbà àwọn wá bí léèrè pé à ìjọ́ ló ti wá lọ ìpàdé gbẹ̀yìn báyìí ó wá ní à gbogbo <laughs> bí òun ti ṣe máa ń kanlẹ̀kùn òun ò ṣí fóun mọ́ òun pé òun ò rí ọ̀nà débi tí òun ti máa ń ṣe ìpàdé mọ́ eléyìí tó wá jẹ́ ẹ̀kọ́ pàtàkì nínú ìṣẹ̀lẹ̀ tèmi òun ni wípé ọmọbìnrin ọmọ ọ̀dọ̀ wọn yẹn lẹ́yìn ìgbà tó gba ìtúsílẹ̀ yẹn wọ́n ní ó fẹ́ràn ọmọ tó gé irun ẹ̀ yẹn tí wọ́n lọ ra bí ẹ̀gbọ́n àtàbúrò. ó fẹ́ràn ẹ̀ débi pé ó lè fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún hmm. kì í fẹ́ kí nǹkan burúkú kankan ṣe. kò fẹ́ kí ìrà rà rárá mọ́. kò fẹ́ kí ìrà ó rà kò sì sí tí ò lè ṣe fún un. Hmm. yàtọ̀ síyẹn nítorí ọ̀dọ̀ wọn ló ti wá padà lọ sílé ìwé kẹ́kọ̀ọ́ gboyè gbogbo yìí. ìyá ọmọ tá a wí yìí. ìyá ọmọ tá a wí yìí wọ́n ní nísìn òun àtàwọn ọmọ bí ẹ̀gbọ́n àtàbúrò ah, màmá yín dẹ̀ ṣe dáadáa ọṣùà ìyá dáadáa ni wọ́n. ṣùgbọ́n tó bá lọ ṣe pé mi tàbẹ́yìn ni ah, kí n lọ irú ìṣẹ̀lẹ̀ báyìí. ọ̀rọ̀ mi ọba. <laughs> tó bá ṣe bí eré má sọ̀rọ̀ jù ilẹ̀ yẹn ò ní mú nǹkan bàjẹ́ ìdó àtòwọn atẹ́rù ẹ̀ ah, kí ni mo fẹ́ fàyọ lórí ní inú ìṣẹ̀lẹ̀ yẹn tó jẹ́ ohun tó wú èmi lórí jù òun ni pé títí di èyí ó sì jẹ́ ọ̀kan pàtàkì nínú mọ̀lẹ́bí yẹn hmm. ìyẹn ọmọ ọ̀dọ̀ yẹn ó jẹ́ ọ̀kan pàtàkì nínú mọ̀lẹ́bí yẹn ó jẹ́ abẹnugan nínú mọ̀lẹ́bí yẹn wọ́n kà á kún ara wọn òun náà sì ti wá rí wípé ah kéèyàn àtèèyàn jẹ́ ẹ̀jẹ̀ nìkọ́kọ́ ni wọ́n ń pè ní ọmọ ìyá mọ̀lẹ́bí ẹ kó tó di pé a máa sọ èmi ìyá àyàndá wọn sọ ẹ̀kọ́ tí mo rí kọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọgbọ́n ọlọ́gbọ́n tòun wọ́n wò pé ká kọ́kọ́ polówó ọjà díẹ̀. ó bẹ́tà ìpolówó làgùnmọ̀ wò. bẹ́ẹ̀ni. ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa mo lérò pé ẹ̀ ń gbádùn ètò ọgbọ́n oh, bí ò ṣe gùn tó ẹ̀kọ́ wà ń bẹ̀ ó dẹ̀ dùn dáadáa gbọ́ngbọ́n kan sí. gbọ́ngbọ́n kan sí tèmi àdúpẹ́ mm. púpọ̀ lọ́wọ́ yín fún sùúrù yín fún ìfaradà yín bẹ́ẹ̀ ti ṣe ń bá wa fọ bẹ́ẹ̀ ti ṣe ń fọkàn bá wa lọ pẹ̀lú gbogbo àwọn àdúrà yín tẹ́ fi ń ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ti ṣe ń bá wa subscribe sáwọn sí YouTube channel wa tẹ́ ń bá wa share àwọn program wa tẹ́ ẹ̀ sì ń bá wa like tẹ́ ń kọ́mẹ̀ǹtì àti àwọn ọ̀rọ̀ ìwúrí tẹ́ fi ránṣẹ́ sí wa ẹ ṣe púpọ̀. àdúpẹ́ borí ká tó lọ lẹ́ẹ̀kan mo ní ọgbọ́n tí mo rí kọ́ nínú ìṣẹ̀lẹ̀ tèyí ní ti ẹ eh, ìwọ ìyá àyàndá ìyá àyàndá o kí n tó wá fi. Eh, orí mi náà rẹ kọ̀ọ̀kan mi. Ah, ah, kò sẹ́ni tí ò ní rẹ kọ̀ọ̀kan ní ètò tèyí ọgbọ́n tèmi rí kọ́ ọgbọ́n ọlọ́gbọ́n tí mo rí mú nínú hmm. ìṣẹ̀lẹ̀ tèyí òun ni wípé ká máa fún àwọn èèyàn ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní second chances nítorí wípé eh, bí a bá ń ṣẹ̀sọ́ Olódùmarè lójoojúmọ́ tó bá jẹ́ pé bá a ṣe ń ṣẹlẹ̀ ọlọ́run ṣe ń rò wá wa tí ò fún wa láyè lẹ́ẹ̀kan sí. torí ṣẹ́rí ṣẹlẹ̀ tí mo sọ fún yín kò ní pé èèyàn kan mọ́ lórí ilẹ̀. kí màmá tó gbé dé the end bí àwọn fúnbẹ́yàn bá ń wo múvì lọ yóò máa lọ yóò máa lọ yóò máa lọ kó tó wá dé the end kí màmá tó sọ ọ̀rọ̀ yẹn tán bó ibi tí wọ́n tiẹ̀ ti sọ débi wípé ó gé irun ọmọ olóhùn mú lọ́nú ẹgbẹ́ <laughs> nǹkan ó ti bàjẹ́ máa ti kọ́kọ́ lù bí ẹni máa pa <laughs> o jẹun mi ò mọ mi mò ń dáṣọ sí Ọlọ́run lọ́ní ọba kí n bá ti pé àyáyàn màá ti ṣera padà fún ẹ o màá gbọ́dọ̀ bínú o màá gbọ́dọ̀ sọ̀rọ̀ nǹkan ti lọ jìnnà. nǹkan ti lọ jìnnà ọgbọ́n ọlọ́gbọ́n tí mo rí mú bẹ́ẹ̀ òun ni pé ká máa fún àwọn èèyàn ní second chance. Hmm. tí Ọlọ́run adẹ́dàá tó ń fún wa ó ju how many chances do we take daily on the daily hmm. ó pọ̀ ká máa béèyàn bá ṣẹ̀ wá béèyàn pàápàá tó bá jẹ́ ọmọdé tí ò tí ì lóye nǹkan hmm. bírú ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ sí kò ju bí ọmọ ọdún kò tí pé ọmọ ọdún mẹ́ẹ̀ màmá ní bí ọmọ ọdún mẹ́wàá sọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn gan lè sọ pàtó ọjọ́ orí ẹ̀ nígbà yẹn ṣùgbọ́n kò tí tó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ṣé o máa jẹ sí ọmọdé la sì lè pé. ṣé ẹ mọ àwọn ìgbà kan tá a máa ń rí àwọn ìtàn pé wọ́n rọ́mọ kan àjẹ́ ni wọ́n nà pa wọ́n sọ̀kò pa wọ́n sọ sómi wọ́n sọ sómi gbóná àbí èmi nìkan ni mo rí àwọn. àìmọye irú ẹ̀ ah. nígbà tí ojú sì wà lórúnkún tójú wà lórúnkún hmm. tí wọ́n ní àwọn ọmọ yẹn lọ inú ẹgbẹ́ òun ni òkú bàbá rẹ̀ ṣe ní kan wà á na gbogbo ara ọmọ abẹ́ jágajàga. wọ́n ti ẹ̀yà torí ń bó da ọmọ mi yẹn mi máa ń ṣe bẹ́ẹ̀ bọ́ lé lára tàbí kó dá àìsàn míì sí tàbí kó dá àìsàn míì sí lára ṣùgbọ́n irú ìṣẹ̀lẹ̀ ilé ìta mú wálé ni kò sẹ́ni tó lè mọ̀ pé ọmọ yẹn á wá dàgbà á wá di èèyàn pàtàkì á di èèyàn gidi ká ní pé ṣe nìyá tó wà lọ́dọ̀ ẹ̀ yẹn kí wọ́n ti rò ó pín kí wọ́n ti nǹkan ti wò pé ọmọ àjẹ́ ló fẹ́ fẹ́nu pé tọ́tẹ́lẹ̀ kí wọ́n ti ṣìwàhù sí. bó ṣe jẹ́ ìgbó náà yẹn kí wọ́n ti rí bẹ́ẹ̀ kí wọ́n á ṣe wàdùwàdù irú ọmọ bẹ́ẹ̀ kò ní di ohun tó dà lónìí. jù bẹ́ẹ̀ lọ ọmọ òun sì lè padà ó máa padà ó máa wúlò fún orílẹ̀-èdè ó máa wúlò fúlù ó tún ṣàǹfààní láàrin ẹbí yẹn ṣùgbọ́n táwọn ò bá fi sùúrù sí tó jẹ́ pé ohun tí wọ́n rí wọ́n fi wàdùwàdù ṣe hmm. wọ́n máa wọ́nà àbáyọ fún nígbà míì tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ ló yẹ ká máa wá hmm. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́lòmíì ń rí àti wàhálà tó wà bẹ́ẹ̀ hmm. wọ́n á ti wá gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ yẹn ò dẹ̀ yanjú nǹkan gbà míì ó tún dákun ni ọgbọ́n tèmi rí kọ́ ọgbọ́n wo ni ìwọ rí kọ́ ah. nínú ìṣẹ̀lẹ̀ ọgbọ́n ọlọ́gbọ́n eh, tèmi. ọlọ́gbọ́n tó pọ̀ kọ́ lákọ̀ọ́kọ́ hmm. eh, ọgbọ́n tí mo rí ni pé kéèyàn máa ṣe sùúrù hmm. nínú gbogbo ohun tí ó bá ń ṣẹlẹ̀ ah, yorùbá bọ̀ wọ́n ní a ò lè torí bẹ́jù ṣe gòtó ká wá níbẹ̀ náà láti máa dáná ẹ̀ téèyàn bá wù wá bẹ́ẹ̀ èèyàn á sun gbogbo dídí ìlú so tí màmá girama tó bá dé wọ́n wo ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìṣẹ̀lẹ̀ yẹn tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ kàyéfì ni tó yani lẹ́nu mm. pé à ó gẹ̀rù ọmọ ọmọ mi ẹ ó mú lọ nínú ẹgbẹ́ o fẹ́ pa á nìyẹn tàbí o fẹ́ tí wọ́n ṣe wùrùwùrù wọn ò ní ronú débi pé ó yẹ kí àwọn ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń ọmọ yẹn so nínú ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù mm. yorùbá bọ̀ wọ́n ní sùúrù ó dáa àti pé ẹ̀kọ́ tí mo tún rí kọ́ ni wípé àwọn ọmọ mi ta rò pé kò jẹ́ nǹkan torí ká ní màmá fi ọmọ yìí lẹ̀ kọ́ má tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ayé ẹ̀ bóyá ayé ọmọ yẹn bá bàjẹ́ irú lónìí tẹ́ sọ pé ó ti jẹ́ pàtàkì ó ti lọ léèwé òun náà ti dára kan lára àwọn ẹgbẹ́ yẹn ṣùgbọ́n ká ní màmá wò pé torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kí wọ́n ta á nù ayé ọmọ yẹn náà ó ṣeé ṣe kó má láǹfààní tó ní a ti wá jigiri nínú ẹgbẹ́ a ah. máa mú wọn ṣínkún ṣínkún báyìí ni ó máa mú wọn. kí láǹfààní pé <laughs> tí wọ́n bá lè dànù kí láǹfààní pé kò lè lu ẹ̀mí òkùnkùn yẹn náà láti wá fi ṣe wọ́n ní jàǹbá. Hmm. ṣùgbọ́n bá ṣe bá wa yanjú sọ̀rọ̀ ayé ẹ̀ sí i ó máa já àǹfààní fún kò dẹ̀ nígbàgbé wọn láéláé tó ẹ̀kọ́ tí mo rí kọ́ ni. nítorí wípé àtòrè àtìkà kò sí tó ń gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n oore ló pé oore ló pé ẹ ṣe púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò fún tèmi ká sáré polówó ọjà díẹ̀ kí Yọ̀mí Ọba kó tó wá rékọjá sí abala kàlẹ́tà. kàlẹ́tà mi. à ń bọ̀. káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ẹ ṣé tẹ̀ ń darapọ̀ mọ́ wa láti òwúrọ̀ ètò ọgbọ́n ọlọ́gbọ́n ń tẹ̀síwájú ṣùgbọ́n abala tá a wà yìí ni abala kalẹ́tà mi lórí abala kalẹ́tà mi fún tọ̀sẹ̀ yìí àwọn òkèrè tá a ní bí báyìí àwọn ènìyàn ńláńlá ló. bí ìyàwó bí ìyàwó ló wà níbí. bí ìyàwó bí ìyàwó ni <laughs> wedding wedding. wedding rẹpẹtẹ. a ń fi àkókò yìí kí Adérónkẹ́ àti Ìgbàgbọ́yẹmí tí wọ́n ń ṣe ìgbéyàwó ní ọ̀la òde yìí mm. bákan náà la sì tún kí bàbá wa àti màmá wa Solomon Adéṣóyè fún ti ìgbéyàwó àwọn ọmọ wọn ìyẹn Olúwadámilọ́lá àti Olúwatìmílẹ́yìn à ń gbà ládùúrà wípé ẹ̀yìn ìyàwó kò ní mọ ẹni lágbára Ọlọ́run ìbejì làǹtìlanti níwòye ẹ̀mí. àmín àmín àṣẹ Elédùmarè. tó bí yẹn ṣe jẹ́ nìyẹn lábara kálẹ́ńtà. ẹ ti ń kásẹ̀ ńlẹ̀ náà òun nìkan jẹrun pẹ́ lẹ́nu. ṣùgbọ́n òun fa ọ̀nà fún yín o. ká máa fi yẹn ṣe lọ lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n fún tọ̀sẹ̀ yìí. a ní jù báyìí lọ lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n fún tọ̀sẹ̀ yìí torí pé òun nìkan jẹrun pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa ọ̀nà fún yín o jẹ́ nítorí pé kò ní dùn kó pọ̀ kó tún pẹ́ tó ṣókí báyìí náà lọ́bẹ̀ oge gẹ́gẹ́ bí mo ṣe sọ ó tún di ọjọ́ mẹ́jọ ká tó pàdé lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n èmi náà ni ọmọ yín tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo wú olúwayọmí ọba ọhún mi tèmi tọpẹ matthew tí gbogbo èèyàn mọ̀ sí yọmí ọba à ń kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ẹ túbọ̀ máa bá wa ṣíà kẹ́ máa bá wa subscribe kẹ́ máa bá wa ṣe ẹjọ ìdásọ̀rọ̀ wa láì sí ẹ̀yin kò sáwa kò sí káyé ìdájọ́ Ọlọ́run adásọ̀rọ̀ ayé yín o àbí ṣílé ti yá àbí kò tí ìyá ìyá àyọ̀dà àbóṣe wa ń bí bàbá àti ń palẹ̀ mọ́ a ti ń palẹ̀ mọ́ ẹ bá wa dá sọ́rọ̀ wa ọlọ́run á dá sọ́rọ̀ tìyín náà ẹ má gbàgbé láti tẹ bẹ́ẹ̀lì yẹn kó lè máa lagogo sí yín létí. agogo yìí agogo ayọ̀ agogo ayọ̀ sí ní ní gbogbo ìgbà tá a bá ti fi fídíò tuntun síta ẹ má gbàgbé láti bá wa like kẹ bá wa comment sórí àwọn content ẹ má bá wa share ẹ dá sọ́rọ̀ wa ẹ̀dá ẹ invest nínú wa o. a máa mú oore. torí wípé o máa búrẹ́kẹ́. tó bá búrẹ́kẹ́ tán eh, hmm. ẹ invest nínú wa o. Eh, ọlọ́run á dá sọ̀rọ̀ tí yín náà. ilé ọlọ́ràá ni wá o ẹ jọ̀ọ́ a máa ṣe èso rere o. a máa ṣe èso rere orúkọ tèmi ni adéhùnmí aya alazan títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa mú ètò ọgbọ́n ọlọ́gbọ́n míì wá fún yín kẹ́ ẹ wà lálàáfíà ẹ ṣé púpọ̀. thank you ọlọ́gbọ́n.